kàbọ̀rọ̀ wọn dènà ìwọ oṣù àpọ́nlé oṣù gbígbàdúrà máa wọlé máa rọra oṣù yẹ́sẹ̀yẹ́sẹ̀ fún gbogbo àgbáyé. mọ̀ra abárámbíkà oṣù ìyọnu kàbọ̀rọ̀ mọ́ dànù ìwọ oṣù àpọ́nlé oṣù gbígbádùn máa wọlé máa rọra oṣù yẹ́sẹ̀yẹ́sẹ̀ fún gbogbo àgbáyé. ká sọ pé tọdún kò sọdún bí léyà nínú ọjọ́ ayé ọjọ́ Jímọ̀ jólórí. pé nínú oṣù tá à ń kà láyé kàbọ̀ rọ́mọdánà tó jó lórí gbogbo wọn. akíbárò. aláàbò. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم رب هذه الدعوة تامة والصلاة لقائما آت سيدنا محمدا وسيلة وفضيله وجاءه التنر رخيا له ورسق وشفاته يا ملك يا مات وبأس ما قام مدالسي وأدته إنك لا توفى المخال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله لا يعلم ما هو إلا هو ولا يغفر الذنوب ويستر العيوب إلا هو ولا يكشف الكروب ويجبر القلوب إلا هو وهو الله لا إله إلا هو المعمود على كل حال بإحسان إلى يوم الدين أما بعد أدعو فون الله àtúndúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan sí i ẹ jẹ́ ká dé ọpẹ́ wa náà ládé alhamdulillahi rabbil alamin bá ní ká máa ka tá à ń dúpẹ́ fún àlìdé ògóńgó kíkà ọpẹ́ wa lónìí Ramadan wa tilẹ̀ bá ṣú yóò ní tí ó jẹ́ a ti bẹ̀rẹ̀ sí ká. Ka... pé ó di jímọ̀ kelòó nínú ramadana yìí àti ń kà á pé ó di méjì bẹ́ẹ̀ lómi bá sọ pé ramadana náà ti di mélòó wá ló di báyìí wá ní àhà kìíní ìmọ̀ ń sáré bí nǹkan bá ń dáa tó bá ń dùn bí ó ṣe máa lọ náà nìyẹn ọlọ́run rẹ̀ rẹ̀ ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wa ní òru ọjọ́ kan ṣo lásán ẹni tí nira bá mú tí ìnira bá bá a a ní òrùgùn gan o á dàbí àìmọye ọjọ́ lójú ẹ̀ ni ṣùgbọ́n ẹni tí ìrọ̀rùn bá bá tó bá ti sùn láti bí aago mẹ́sàn-án bí wọ́n bá pèrò ní òtàjí àwọn aníṣẹ́ lè ti mọ́ nìyẹn torí pé adájọ́ ẹni ọlọ́run jáde òde nìkọ̀ọ̀kan wa ọpẹ́ tọ́lọ́wọ́n ọba ní gbogbo nǹkan pátá kò sẹ́ńtẹ̀mọ́ ilá hùwà òun mà ní. ta ló ń forí ẹ̀ṣẹ̀ jìyàn ọlọ́run ọba náà mà ní ó ti wá lẹ́nu tó bá gbà rẹ̀ náà dáadáa ìmáàna wa ti sábà ó gbà á gẹ́gẹ́ bí òfin ó gbà á bó ti tọ́ gúfúra láwùmọ takọ́dámọ́ mi sàbí gbogbo tó ń jẹ́ṣẹ̀ tá a ti tì tá a ti ṣẹ̀ sẹ́yìn àyàfi ìtàtúnṣe ẹ̀mọ́ ọ̀ṣẹ̀ ọlọ́run lòun ò forí ẹ̀jì wá táwa ló ń forí ẹ̀ṣẹ̀ jiyàn ọlọ́run ọba náà ni gbogbo àlébù gbogbo wàhálà eléyìí tó lè mọ ọbẹ̀ dá tọ́lọ́ ó lè mọ tó yẹ pé èèyàn rí dáàbòbò látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run náà ni. kò sẹ́ni tó lè ṣípayá ìbànújẹ́ fún yàn wàhálà dé ìbànújẹ́ dé fìtínà dé ta ló fẹ́ mélé ìkú o kò sẹ́nì kankan lóòótọ́ lọ́tún bàbá mi rè ìyá mi rè níwájú àwọn ẹ̀gbọ́n mi rè lẹ́yìn àwọn èèyàn mi dáadáa rè tó bá ti ṣẹlẹ̀ tí n bá ti pè wọ́n àṣírí ti bò ah bọ́lá ń bá mọ́nítọ̀ ń kú bẹ́ẹ̀ nǹkan ṣe bó parí ẹ̀ tó rò pé yóò jà láfẹ̀yìntì títí ẹ̀ náà bá ti bá mo ló fẹ́ gbà àní ká da gbogbo ẹ̀ ká dà sọ́dọ̀ ọlọ́run torí pé òun náà ló lè ṣe é wàá wọ ọlọ́run láyé láyé láwà òun náà ní ọba ọ̀kan ṣo tí ò sẹ́lòmíì àfi ọlọ́run ọba náà ẹni tó yẹ ká máa dúpẹ́ fún ká máa yìn ká máa bẹ̀ ní gbogbo ìgbà tá a bá ti jí tàbí tá a bá ti bára wa mo jẹ́rìí pé kò sí ẹlòmíì tá a gbọ́dọ̀ pè tó ju ọ̀kan ṣo ọlọ́run ọba náà orogún òsì fún ọlọ́wọ́ ọba náà òun nìkan ṣe náà ni nígbà ẹ̀rùn nígbà òjò wa ashhadu anna muhammadu abduhu wa rasuluhu lẹ́yìn eléyìí mo tún jẹ́rìí pé ànábì wa muhammad òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni ẹrúsìn ọlọ́wọ́n ọba ni ọ̀rẹ́ ọlọ́wọ́n ọba ni ìránṣẹ́ ọlọ́wọ́n ọba ni ìkẹ́ ọlọ́wọ́n ọlọ́wọ́n kó mọ̀ bá ànábì wa muhammad gbogbo àwọn ará ilé gbogbo àwọn sábẹ́ ìkẹ́ ọlọ́run ọlọ́run kó mọ́ bá wọn. màá ṣàlàyé ìwà mo máa pé gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ìbádọ́ láì a ti wà nù Ramadan Ramadan táwa wà nù ẹ̀yìn iná ṣára Ramadan ṣáàrù fíì gbọdọ̀ afátúlẹ̀ asanat wàrífàtú adarajat. ومغفرة الذنوب والسيئات Ramadan oṣù kan ní tó ṣe wípé dáadáa ìdùnnú tó ṣe wípé ó lè téèkì èèyàn lóṣù kan oṣù méjì láàrin ìjọ kan sí méjì èyí ó sì lébá nínú Ramadan oore tẹ́dà mọ́ ń ṣe nígbà tó ń sin Ramadan tọ́lọ́ ń bá rí èèyàn fún ṣe pẹ̀lú àníyàn dáadáa kò ṣe pé mo ṣe kẹ́ ẹ bá kí mi kẹ́ ẹ bá yìn mí rárá o tó ṣe ń torí tọ́lọ́hún ọlọ́run á sì fún ní ìlọ́po ẹ̀san a gbé ipò ẹ̀ ga wàá mọ́ kí fẹ́rẹ́ tún sunú bí wá ṣe yíyà gbogbo ẹlẹ́ṣẹ̀ ni wá ta ló mọ́nu gbogbo wa ta ló mọ̀ ọ́ ṣe kò sí ta ló pé kò sí ọlọ́run ọba nìkan ṣo ni ọlọ́wọ́n bá sì dárí ẹ̀ṣẹ̀ náà jìyàn á ha gbogbo ẹ̀ dànù torí pé inú Ramadan yìí abwabu lìjánà gbogbo lẹ̀kùn àlìjánà ọlọ́run ò ní ẹ ṣí gbogbo ẹ̀ kalẹ̀ wà tó gilaku abwabu náà lẹ̀kùn náà ẹ tì í gbogbo oríṣiríṣi á rí pé ńgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ burúkú mi-ín tàbí èròkèrò mi, tàbí wàkiwà míì tàbí ìrànkíran mi, èèyàn mọ ọlọ́gbà míì bóyá wá rí ọmọbìnrin kan ó sàmúra jágajàga tó bá ti rí lẹ́yìn tó gbà rẹ̀ ẹ̀ṣọ́ gbàtà rẹ̀ ti bẹ̀rẹ̀ ó máa gbójú kò mẹ́rin a ní à ò lè bàmí láàrẹ jẹ bẹ́ẹ̀ kẹ̀tọ́ ẹ káàrò sí á tún rànjú mọ́ débi pé ìyá sọ pé kílẹ̀ wò àfáà kílẹ̀ wò bọ̀tínú Ramadan kóun gan tó rí tán ó ti gbójú kúrò pé àà subhanallah gbogbo téèyàn lè mọ wò ó ń wo fídíò tí ò dáa kan ó ń wò rankíran inú Ramadan atẹ́gùn àlìjọ́ náà ló ń fẹ́ sóníkàlùkù wa ọkùnrin wa obìnrin wa ẹlòmíì gan náà tó lẹ́mìí burú tó lẹ́mìí àbòsí tó fẹ́ ṣàìdá fọmọlàkejì fọmọ orogún tàbọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó mọ̀ sọ pé ah mo mọ̀ ń gbà rẹ̀ mi mọ̀ sí gbọ́ṣe yìí ń gbọ́dọ̀ ṣe léyìí bí Ramadan ṣe rí nìyẹn kó tó wá di pé agbèrú dúró nǹkan kékeré kan tó yẹ pé nǹkan ńlá tá a fẹ́ pe àkíyèsí gbogbo wa sí àfẹnutọ́lọ́hún bá ti jókòó tì òun ni kí ni nǹkan náà àdúrà àdúrà ṣíṣe pàtàkì àdúrà ṣíṣe ìfàyàbalẹ̀ ìgbọ́kàn lórí ṣíṣàdúrà ọ̀pọ̀lọpọ̀ wa agbọ́kànlé nǹkan oríṣiríṣi ah, oògùn yẹn kì í bà tì ah, oògùn máa ń sunkó ó máa ń bà tì o agbára kan wà tí n bá ti lò àwọn tó lágbára yẹn ṣáájú dà àtagbára àtàwọn àwọn dà bàbá ọkàn báyìí wọ́n ti kú tipẹ́ díẹ̀ àjọ máa ń kírun ni tipẹ́tipẹ́ bíi láti bíi eighty six eighty seven ní káàmpù wa lọ́hùn olóṣèlú ni wọ́n àwọn náà ah, wọ́n gbóná díẹ̀ wọ́n wá ní nígbà ayé akíntọ́lá gbogbo ẹ̀ mọ́ra wọn táwọn gbọ́ pé ọwọ́ màá ti ta akíntọ́lá wọ́n màá ti pa akíntọ́lá ọlọ́run wá wò pé à ah, oògùn mélòó làwọn ní nígbà tó yẹ pé ẹni yìí yìí ọ̀gá àwọn ni wọ́n ní gbogbo ohun táwọn dẹ̀ ní àwọn bá lọ ṣáláńgá àwọn bá dá sí i pé ah definitely eléyìí ò lè gbà wọ́n lẹ̀ èyí táwọn ṣì ń lò tó ń jẹ́ díẹ̀díẹ̀ yìí ẹ̀tọ́ jẹ́ yín bẹ́ẹ̀ náà ni fúnikálùkù oògùn alhamdulilayi alóògùn sí ṣùgbọ́n ìwọ̀nba àgbà díẹ̀ òun náà ni tá a bá lágbára alágbára òsì ìwọ̀nba àgbà díẹ̀ òun náà ni torí alágbára tó bá kú ònípò ṣótán ẹ̀ta òkè alágbára rèé ó wá lọ sáà ẹ̀ tán tàbọ̀ lọ́hún kú ó bá parí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pàtàkì òun náà ni àdúrà ẹ̀rí tí alukurani ní bisimilayi rahman rahim yàrá ìlàsínà amanu istayinu bisabri wa salat inna Allah máa sọ̀bìrì olóhùn pé ogun ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo ohun ti ẹ lè fi ṣèrànlọ́wọ́ fúnra yín iná àwọn ànábì ọlọ́run ni wọn bàbá wa ànábì wa Yusuf aleyhi salatu wa salam tóun náà gbogbo tán tó so mọ́ tó fi dénú ẹ̀wọ̀n tó ń bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká gbẹ̀mí léèyàn ọlọ́run ni ká gbẹ̀mí lé nínú ẹ̀wọ̀n tó wà àti ráwọn kúkú ọba bíi méjì táwọn náà wà ńbẹ̀ táwọn náà ti ṣẹ̀ tí wọ́n ti kó wọn síbẹ̀ àwọn méjèèjì àwọn náà lálàá ó bá wọn rọ ìwọ wọn mú ọ jáde o ó sì padà sáàfin o tó ti mọ bó o ṣe ń ṣe tẹ́lẹ̀ tó ń sáàfù ọba lóúnjẹ ó mọ̀ ṣe bẹ́ẹ̀ o ìwọ ikú ti dé o. láìpẹ́ láì jìnnà àwọn ará bíi wọ́n jáde ó wá rán wọn ẹ bá ń sọ fún kábíyèsí àwa ń bí o má gbàgbé wa o àà ọlọ́run tó dá kábíyèsí òun ló yẹ kó sọ fún un ó ní ọdún tó lò nígbà ìgbẹ̀yìn òun náà rí pé àà àti ká pè lọ́hùn lẹ́yìn náà lọ́lọ́run wá gbàdúrà tiẹ̀ náà lọ́lọ́run tún mú jáde tọ́lọ́run tún fi ṣe olórí ní misrọ̀ iṣẹ́ àdúrà nìyẹn o ẹwà náà wà Muhammad sallallahu alayhi wa sallam nínú ogun ogun wúdù kọ́ tí wọ́n rò pé bí ogun bádìrì ṣe rọrùn lógun wúdù ó ṣe rọrùn ogun wa fẹ́ yíwọ́ ó tiẹ̀ ti yíwọ́ ni àwọn tí wọ́n ní kí wọ́n dúró síbi kan ẹ̀yẹ́ mọ́ kó ń bẹ́ o ẹ̀ka máa jà ń máa bá wa ṣọ́ ọwọ́ ọ̀sàlẹ̀ gbàtọ́ náà rí pé àwọn mùsùlùmí wọ́n ti ń rọ́wọ́ mú àwọn náà bá kú òbí tí wọ́n pàṣẹ fún wọn pé ẹ jẹ́ káwọn náà lọ kó ọrọ̀ ogun díẹ̀ táwọn tí bí bá kó ó ṣeé ṣe kán má fún wa tó tí wọ́n mọ̀ pé àwọn ọ̀tá ń ṣọ́ wọn. wọ́n kú òǹbẹ́ ọ̀tá gbabẹ̀ wọlé ẹ̀wẹ̀ tó ti relax tó ti ń ṣàkóso ogun pẹ̀lú àwọn tí wọ́n wá ń bọ̀ ọwọ́ bá mùsùlùmí wàhálà dé wọ́n yí ti àlọ́bíwá Muhammad náà sallallahu alaihi wasallam ó wá dójú ẹ̀ pé kí la fẹ́ ṣe báyìí ọlọ́run olóòràn wá lọ́wọ́ ni mọ́tẹ́ ìlọsirùlá ìgbà onírànlọ́wọ́ náà ó dé má jẹ́ kí wọ́n pa wá tán ọlọ́run ní ṣe sùúrù kọ̀rí àrùnṣe yẹn ti dé ó ti súnmọ́ ohun tí mò ń sọ fún wa ni pé àdúrà ó ṣe pàtàkì ju gbogbo ohun tí ọ̀dà ṣẹfẹ́sìtì ló gbajúmọ̀ tẹ́lẹ̀ bóyá panadol tẹ́lómi bá lò ó nísìn ara ẹ̀ yá òun lẹ́lómi àlò á ní kò gbóhùn lára mu dókítà kan ṣo tó ṣe operation fẹ́ni mẹ́ta mẹ́rin àwọn kan ó yè wá ní ọ̀dọ̀ ẹni máa lọ ẹlòmí ó ṣe ibẹ̀ ni ó gbàgbọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́run nínú àwọn tó ń ṣe bóyá ṣe surgical operation something like that alamation àbí kí ló ti ń pe bàbá kan tó wà lọ́wọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá dọ̀dọ̀ ẹ̀ ó ń là àìmọye dọ̀dọ̀ ẹ̀ náà tí ò la láti mọ̀ pé gbogbo ìdáwọ́lé wa àdúrà ni iṣẹ́ tí wọ́n dáwọ́lé tó kọ́lé tó ra mọ́tò ẹlòmíì dáwọ́lé ó sákò bẹ́ẹ̀ ó lọ wáṣẹ́ mi láti mọ̀ yí pé àdúrà ní kí gbogbo wa kájọ jókòó tì òun ló lágbára ju gbogbo nǹkan lọ bẹ́ẹ̀ nìkan bá fún ẹ ní kinní eh, alhamdulillah kò ṣe nǹkan kan but gbàyè má gbẹ́mí lé nǹkan náà ohun tó o bá ti lọ gbẹ́mí lé nǹkan kankan tó yàtọ̀ sọlọ́run tó yàtọ̀ sádùá orí ànábìwá Muhammad ó ní àdùáwù sẹ́yìn fúlimọ́mi àdúrà ní dáa mi ní ohun tó ń mú jẹ ọ kékeré lélẹyìí ọ nǹkan bí ń bó o bá ti tọ́ lọ́hùn tó ṣàdúrà sí nǹkan bí ń á wá di ohun tó nira fún ọ láti ṣe but gbogbo tó o bá fẹ́ ṣe tó o ti kọ́ ti tọ́ lọ́hùn síwájú tó o ṣàdúrà ọlọ́hùn ìwọ ló ní o wàá fún àbídú amúrí ayé láláì iná láàbá sí irúbìlì báyìí ṣe rí ṣe kínní ìnírọ̀rùn má jẹ́ onira gbàdúrà mi ṣàánú mi lórí ara mi ṣàánú mi lórí àwọn ọmọ mi ṣàánú mi lórí àwọn ẹbí mi bọ́lá ń ṣe fẹ́ ṣàánú ẹ láì lówó ẹ lórí ara ẹ ọlọ́run mọ̀ bó ṣe fẹ́ rànyàn sí ẹ bó ṣe fẹ́ ṣàánú ẹ lórí àwọn ọmọ ẹ ìgbà kan láàrin nìkan pé ẹjọ àwọn ọmọ tán bá ní ìdí scholarship a ní ìdí wọn o ọmọ tiẹ̀ rè orí ẹ̀ pé ó mọ̀wé ìwọ bàbá ẹ̀ ò lówó o ti wá ń ṣàdúrà pé ọlọ́run àwọn ọmọ yìí á wà nìkan pé tó àwọn ọmọ tán bá ní ìdìrànlọ́wọ́ ẹ jẹ́ kó máa bọ̀ sórí gbàdúrà ẹ ti gbà àìmọye ẹni ló lọ mẹ́kà tí ò lówó àfa mi kan wọ́n ṣì wà láyé báyìí ìsáàtù yáyá jẹ́jẹ́ ni wọ́n wà lóde àwọn ló ń ṣe wáàsí lẹ́nìkan bá ṣàlọ ẹ̀gbowó yìí òun fẹ́ lọ mẹ́kà wọ́n bá ṣàṣàdúrà wà láì lórí ìdúró ń bẹ̀ láti lẹ́nìkan pé wọ́n lọ́ fẹ́ lọ mẹ́kà wọ́n níbẹ̀ ni pẹ̀lú ògo Ọlọ́run bàbá yìí ti lọ mẹ́ka o ọlọ́run wá yanu pé èmi gan tí mò ń ṣàdúrà mi tí ì lọ èmi tí mò ń ṣàdúrà fún mi tí ì lọ ọlọ́run ṣàdúrà tèmi náà o wàláì ọdún yẹn náà ni wọ́n lọ sí ọlọ́run kan wò ni pé ẹ lọ sí Èkó ẹ bèrè lágbájá kó gba pásítọ̀tù àwọn òkè ṣẹ́ni ṣé ó ń parọ́ ni àkóso tán ọ̀tí táwọn dẹ́kọ̀ ó gba pásítọ̀tù ó gba kínní pásítọ̀tù jáde wọ́n dájọ́ olóhùn wa ṣe láyélá ayélálá òun tọ̀ wíwà láyé ìwọ sá ti pọpọ ẹ mọ́ sọ́dọ̀ ọlọ́run kó o sì ti ṣàdúrà báwo ti fẹ́ ṣí o lẹ́nu ìwọ sá sọ fọlọ́run ọlọ́run ó pèsè. wọ́n ṣe jẹun pèsè lé wọn pèsè yẹn. وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والبغي لعلكم تذكرون déédéé dọ́wọ́ wa dáadáa dọ́wọ́ wa Ọlọ́run ó ṣe dáadáa fáwọn náà. ohun tá a jọ papọ̀ rèé àtiwá rèé àtẹ̀rọ rèé àtẹ̀sìn rèé láàfijọ́ wà lùjọ́ náà. ẹ̀ka wọn ló ká lórí sọ́fọ́. Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah hayya ala salat hayya ala falah.

تنالوا البر حتى تنفقوا مما تريدون وما تنفقوا من شيء فإن الله به عليم كل طعام كان إلى لبني إسرائيل إلى ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فاتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين فمن أسلم ممن افترى على الله كذبا فأولئك هم الظالمون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن أول بيت وضع للناس للذي ببركة مباركة وهدى للعالمين في آيات بينات مقام إبراهيم ماذا لو كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الله أكبر الله Hello. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله لا إله إلا الله محمد رسول الله صلى الله sallallahu alayhi wa sallam. kààbọ̀ rọ́mọdánà ìwọ oṣù àpọ́nlé oṣù gbígbádùn àmọ́ wọlé máa rọra oṣù yẹ́sẹ̀yẹ́sẹ̀ fún gbogbo àgbáyé. ká sọ pé tọdún kò sọdún bí léyà nínú ọjọ́ ayé ọjọ́ Jímọ̀jọ́ lórí ká sọ pé nínú oṣù ń kà kààbọ̀ rọ́mọdánà tó jó lórí gbogbo wọn.